محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد <clears throat> فالسلام عليكم ورحمة الله وبركاته يقول الله عز وجل في الآية الثامنة بعد المئة من سورة يوسف وفي الآيات التي بعدها أعوذ بالله من الشيطان الرجيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين إنه آية نوع بلدا إن شاء الله يفعلون أتي عن سير النبي ومحمد صلى الله عليه وآله وسلم إليه تعالى سيبوا بأبوان لاي إني أتي على الجنه ọlọ́wọ́n bá ń pa láti kó fún wa nírò nípa ojú ọ̀nà wo gan lójú ọ̀nà ọ̀nà wo gan lànàbì ń tọ̀ kí ni súnà rẹ̀ qul hadhihi sabili sọ fún wa kójú ọ̀nà mi ni o qul hadhihi sabili sọ fún wa kójú ọ̀nà mi ni a sì ti sọ pé gbogbo gbàtà bá rí qul nínú alukur'an àmàtara rẹ̀ mà dájú pé alukur'an nìkan. ọ̀rọ̀ ọlọ́ọ̀ni nítorí pé èèyàn lè máa sọ̀rọ̀ kọ́rọ̀ tó jọ́rọ̀ ara rẹ̀ kọ́ máa wá sọ pé sọ fún wa mo ní kọ́ sọ fún wa rárá o ọ̀rọ̀ ọlọ́ọ̀ni torí rẹ̀ kọ̀tọ́ kọ́ wá dé gbogbo bí àyà tó bá ní kólkólkól ká máa já dànù kọ́ máa torí ẹnikẹ́ni tó bá ti lè màmá já nǹkan kan kúrò nínú tó wà náà alukur'an fahuwa káfíìr eléyìí sọ yàtí kẹfìrí kọ́ náà sànù wa. qul hadhihi sabili sọ pé lè lójú ọ̀nà tèmi la shak gbogbo oníkálukú náà ló lójú ọ̀nà tiẹ̀ ti ń tọ̀ ṣùgbọ́n ojú ọ̀nà tà nábì sallallahu alaihi wasallam làwọn ń tọ̀. ẹ mọ̀ pé nísìnyí ọ̀pọ̀ nínú àwọn èèyàn táwọn ò ọ̀nà tà nábì sọ̀nà tẹ́kójú ọ̀nà àwọn tọ̀rí kọ̀ọ̀kan wọn fi ń sọ̀nà bí kan náà nìkan wà ní tọ̀rí kọ́tù tìjàníyà àbí tọ̀rí kọ́tù kọ̀dìríyà àbí tọ̀rí kọ́tù rìfàáyà àbí tọ̀rí kọ́tù bàdàwíyà àbí tọ̀rí kọ́tù nàkṣàbẹ̀ndíyà ewu lẹ́yìn gáàmà tọ̀rí kọ́tù kìnnì ẹ fi kọ́ kùn àdúgbò ẹ̀fọ́ lọ kò sí dọ̀tí nínú orí yín. Hmm. tọ̀ríkọ́tù ṣàdìlíyà náà tún wà lóríṣiríṣi so gbogbo àwọn tọ̀ríkọ̀ tọ̀ríkọ̀ kí la fẹ́ fi ṣe kò sí ní ta fẹ́ fi ṣe síbẹ̀ tí ma tún ma tọ̀ríkọ̀ nìsín ojú ọ̀nà ojú ọ̀nà ta là wà ń tọ̀ ojú ọ̀nà anabi wa Muhammad sallallahu alayhi wa sallam tẹ́nìkan máa sọ pé kọ́ wa gbọ́wọ́ kọ́ wa gbọ́wọ́ kọ́ wọ́tọ̀ríkọ̀ kàdíríyà kọ́ wọ́tọ̀ríkọ̀ tìjàníyà ọsọ pé gbọ́wọ́ báwo kí ló sọ ọwọ́ tiẹ̀ tẹ́lẹ̀ náà báwo kí ló sọ ọwọ́ tiẹ̀ tẹ́lẹ̀ náà tó tún wá gbọwọ kán wọ bá pé méjì ó di wàhálà bí ó di wàhálà ẹhẹn so torí délé ọwọ́ tiẹ̀ náà ti tó ọ kò sí tó o tọ sọ fún pé lè lójú o kí lójú ọ̀nà dànàbì èmi ń pèpè lọ ìtumọ̀ rẹ̀ ni pé mọ̀ ń pèpè lọ sí di kékeré jẹ́rìí pé kò sí ọba kan tó tó láti fún àfi Allah ìyẹn ni pé ad'u ila shahadati an la ilaha illa Allah sharika lah ń pèpè lọ sí di rẹ̀ nù ànàbí ń pèpè lọ sọ́dọ̀ lọ kò pèpè lọ sọ́dọ̀ ara rẹ̀ kò pèpè lọ sọ́dọ̀ àpò rẹ̀ kò pèpè lọ sọ́dọ̀ kan. kò pèpè lọ sí di ideology kan ṣùgbọ́n ọ̀dọ̀ ta ni pèpè lọ Allah nígbà tó ti jẹ́ pé púpọ̀ nínú àwọn tán láwọn ń pèpè lónìí ọ̀dọ̀ ara wọn ni wọ́n ń pèpè lọ ọ̀dọ̀ ara wọn ni wọ́n ń pèpè lọ ẹlòmíì ní ti ń pèpè fún olè bá a máa pè ní ash-shaykhul mubajjal al-alim al-allam al nfẹ kó a máa pe oní tó wọn jẹ lọ́pọ̀lọpọ̀ fi ń pèpè ẹlòmíín sì wà tó yẹ kó gbogbo pèpè rẹ kó lè bá a fún lówó ni kó lè bá a fún lówó ni tẹ bá fún lówó ẹ gbọ́rọ̀ tó dùn tẹ bá ti fún lówó ńkọ́ ẹ bá kọ bá kún gbé ọ̀rọ̀ ẹ bá pàdé lẹ́nu rẹ ó sì ń bẹ nínú àwọn èèyàn tó yẹ kó gbogbo pèpè rẹ ó ń pèpè lọ sí di jàmá wọn tó bá ti jọ ìjàmá wọn ó ti dèèyàn tó o bá kọ̀ láti jọ ìjàmbá wọn yóò lè ṣèyàn mo rò pé yé wa tó ìdí inú tó fi jẹ́ pọ̀pọ̀lọpọ̀ àwọn dáhàwà dáhàwà tẹ́ máa gbọ́ lónìí tí wọ́n ń pèpè wọ́n ń pèpè ọ̀pọ̀lọpọ̀ ní tí ò wúlò náà ń pa àwọn èèyàn lọ sídìí rẹ̀ ẹrẹ lómi nísìn ọba àmọ́ ṣe ọba àmọ́ ṣe bọ́ sọ́lọ́ ọba àmọ́ hùwà ọ̀daràn in as tó bá ti di mẹ́mbà wọn wọ́n sọ pé o ti di kíni o ti dèèyàn gidi àmọ́ tó bá fèlì láti di mẹ́mbà wọn ìgbà náà lọ dèèyàn burúkú kí ló sọ dèèyàn burúkú because ọkọ̀ láti join wọn agbọ́dọ̀ kí èsè lẹ́yìn àwọn ẹlòmíín tí wàá tó pé ideology ni wọ́n máa pè yín lọ sí ideology bí ẹni tó ń pè ọ́ lọ sí di pé ẹni tó bá ṣe kí ní ọ̀sà bá wa jáde jáde lọ bò jáde lọ bò sẹ́wọ̀n káwọn kan wà dáwà tiwọn ìjáde yìí náà ni bí tó parí sí mi àwọn ẹlòmíín dáwà tiwọn òun náà ni pé bó láti ṣe tá a fi gbàjọba ideology tiwọn so àwọn ẹlòmíì dáwà tiwọn bóòlù àti ṣe táfi ra àwọn ọ̀dọ́ mú táfi máa yí wọn bá a ṣe fẹ́ ẹlòmíì dáwà tiwọn bóòlù àti ṣe yín tẹ́ máa takùtà ọlọ́run tẹ́ máa takùtà nabi Muhammad sallallahu alaihi wasallam lórúkọ dáwà náà gbogbo ẹ̀ àmọ́ bóòlù ànábì ń pèpè lọ ilallah tọ́ ad'u ilallah ẹ̀mí pèpè lọ sọ́dọ̀ ọlọ́run wàhálẹ́ yìí.

ọba àti ìdùnnú kọ́ ọmọ rẹ ní kó o fò wọ́lọ́mà gbogbo tó o ṣe kọjọ́ wa lójú torí pé ta làwọn pèpè lọ sọ́dọ̀ rẹ̀ Allah sọ eléyìí pàtàkì púpọ̀ ẹni tí ń pèpè lọ sọ́dọ̀ lọ kò ní dààmú pẹ̀lú táwọn yẹn máa ń sọ kò ní dààmú pẹ̀lú táwọn yẹn máa ń wí nítorí pé kí làwọn èèyàn jẹ́ ariwo ọjà síbẹ̀ máa ariwo ọjà àtẹ bá lọ sọ́jà nísìnyí sẹ́wọ̀n ọjà máa pariwo ni ṣé ariwo lẹ́tẹ̀ẹ́tì sí ni àbẹ́ni tẹ́ ń bá arajà ẹni tẹ́ ń rajà lọ́dọ̀ rẹ̀ lẹ́tẹ̀ẹ́tì sí wọn lẹ́ni tá ń bá nájà láwò àìwo ariwo ọjà torí délé ọlọ́run lọ́ba dòwò pọ̀ kò sí ní tọ́fẹ́ fáwọn èèyàn ṣe wọn bá léèyàn dáadáa ni ọ wọn bá léèyàn bú ni ọ tani wọn bá dòwò pọ̀ ọlọ tó bá jẹ́ pọ́dọ̀ ara rẹ̀ lọ́ máa ń pèpè lọ yẹ ọbẹ̀ wù gbogbo ìjọba àjọgbà alájọ fún un. alùra wa tati abùra wa débi kún kòdò àmọ́ nígbà tó ti jẹ́ ara rẹ lọ ń pèpè lọ nítorí wọ́n ẹlẹ́nu kó fi wá rọ́ ọ̀dọ̀ ta ni wọ́n ń pèpè lọ Allah tó bá yẹ pé di owó la máa ń pèpè lọ á máa bínú a ah, lágbàdá ń pawó ju wa lọ kí ló dé tí ń pawó ju wa lọ ẹ̀yin èèyàn yìí pàwọ́ ẹ máa fún lówó ni sì wọ́n á fún lágbàdá lówó nítorí so ọ pàtàkì jama ó pàtàkì kéèyàn jẹ́ kọ́dọ̀ ọlọ́ọ̀ ní pèpè lọ torí bá ń pèpè lọ sọ́dọ̀ ọlọ́ọ̀ òun ló máa ń sẹ́kù òun lèyàn máa ń gba aládàá mẹ́ yàtọ̀ sí mi yẹn yẹn ni ń lọ kí ló máa tọ́rọ́dọ̀ lọ́nà pèpè lọ kì í sọ̀dọ̀ kankan kì í ṣe ideology tá a pè tí nìsín tó bá ti tó bá ti sọ̀rọ̀ lọ síbẹ̀ yẹn nìsín òkúta lè bọ̀ òní níjàmá lẹ́yìn mà ọ̀ ń ta rèké ni láti sọ pé òní níjàmá lẹ́yìn mà rèké ó di pọ̀pá rárá ọ̀ ta rèké ní tí wọ́n fáwọn yẹn ní kí ni ẹ̀sìn ọlọ́ ad'u ila Allah ala basiratin alákọ̀ọ́kọ́ nù ad'u ila Allah ẹlẹ́ẹ̀kejì ala basira pẹ̀lú mà lórí àmàyéké àmàdájú kìí sáì màkà lànàbì sallallahu alaihi wasallam fi ń pèpè àmàdájú àmàyéké lànàbì fi ń pèpè sáì màkà ànàbì wa sallallahu alaihi wasallam ọlọ́wọ́n fi màmá ọlọ́wọ́n fi màmá wa 'allamaka ma lam takun ta'lam wa kana fadluhu 'alayka kabira. ọlọ́run bá kó anabi sallallahu alaihi wasallam ní ti ọmọ àdúlọ́ ń fún so ẹni tí wọ́n bá pèpè lọ́sọ́dọ̀ lọ ó ń bùkátà ìmà ṣé ìmà túkẹ́túkẹ́ àbí ìmà tó dájú ìmà tó dájú lè fi bùkátà mà kí ló dé tá à fi bùkátà ìmà mhm. pèpè lọ́sọ́dọ̀ kí ló dé táàmì bùkátà àmà ká tó pèpè lọ sọ́dọ̀ lọ ṣé kò tó pé ká jẹ kápẹ́ńtà ká sì máa pèpè lọ sọ́dọ̀ lọ ká máa ṣiṣẹ́ bíríkìlẹyà ká máa pèpè lọ sọ́dọ̀ lọ kò tó ká jẹ bàbá mẹkù ká máa pèpè lọ sọ́dọ̀ lọ bàbá tíṣà ká máa pèpè lọ sọ́dọ̀ lọ ṣé òtó ni náà ó tó ká má mọ nǹkan kan ká sọ máa pèpè lọ sọ́dọ̀ lọ ká máa pa lọ náà kákàlọ wí láwà ní káláwà náà ti di sheikh naam àbùkátà ká ní ká ní níbo wọn ti wá máa kọ́ mọ̀ yẹn ní wọ́kṣọ́pù mẹ́kò naam ẹ̀ẹ́n sukulu lèyàn ti máa kọ́ àbí yẹn lọ lè kí ó ẹ̀ẹ́n so níbo ni mọ̀ yẹn ti bẹ̀rẹ̀ ká máa kà ká máa kọ́ ká máa kà ká máa torí gbà tí ṣéwù ń ṣàlàyé fún wa ó ti lò nímà wọn wá fẹ́ ka àdídì wá ní anseidu anseidu ini seidu tani seidu ọ sọmọ káwọn ti ń gbọrọ ojú mọ pé eh, kọ́mọ màjá pé bàbá eléyìí ọkàn ti rí wa nágẹrẹ nìkan rọ gbogbo nǹkan sí wa lórí mo rò pé yé wa ha ìdí ká mọ nǹkan kà lẹ́kọ́ ti bẹ̀rẹ̀ ìdí ká mọ nǹkan kà ni a sì tún gbọ́dọ̀ máa kọ ráìtì rẹ gbọ́dọ̀ dáa nígbà tó wá kọ nǹkan tó wá rí gátagàta bí gàtá jẹ ń kọ̀wé wọ́n ti máa wò káì àbí eléyìí kàtà tó sì máa kí ó lóòótọ́ rẹ̀ tó yé wa ìdí inú táwọn fi ń kọ xọ́p táwọn fi ń kọ xọ́p kọjá pé tó o bá kọ̀ kankan lẹ̀ wọ́n fẹ́ pan la hmm. wọ́n ní kóòtù tó bá ti da ó túmọ̀ sí pé ọpọlọ ẹni tó kọ́ pé ni. Hmm. àwọn afẹ́ pèpè lọ́sọ̀dọ̀ lọ bí ìmọ̀wó àti ìmọ̀wó àti ìmọ̀wó là ń bùkátà gánà rẹ̀ ṣé ilmu là ń bùkátà ni àbí ìmọ̀kínú alukur'an alhadith alfiq atawhid. التجويد هم ما فيكم التاريخ أنتم بكذا لا التاريخ السيرة أها أنتم بكذا لا أسلوب الدعوة أسلوب يعني كي دعوة methodology the method of applying دعوة أنتم بكذا لا تسمى بقوة ìmọ̀ kan ń bẹ tó yẹ pé wọ́n kọ́ lé kí ó fẹ́ni tó bá fẹ́ máa pèpè lọ sọ́dọ̀ lọ èèyàn sì gbọ́dọ̀ ní oníkéni al al àlà sọ́bùrù báwo kòtò kan sọ́bùrù al ikhlas al torí kó lè bá a jẹ́ pé torọ ọlọ́run là ń tẹ̀sí torí kó àwa ń sọ pé àwa fẹ́ ṣe dáwà ila Allah sẹ́mi tó yìí kò yé yín ẹjẹ ń gbé wá sí tòsí ojoojúmọ́ ọjáde láti dàsìkò magrib gbẹtìrà ọsọpọ ńlọkọ àwọn èèyàn kí o ńlọkọ èèyàn kí o ńlọkọ èèyàn kí o gbogbo èèyàn wá ń kí o lọ́dọ̀ rẹ̀ oṣù wa tán ìgbà tó oṣù wa tán ìyàwó rẹ̀ wá sọ pé èló lẹ pa oṣù ti tán báyìí èló lẹ pa lọ́wọ́ á pa báwo. ṣé gbúgbúrú mọ̀ ń kiri ah, gbogbo dáwà dáwà dáwà tẹ́sẹ̀ tẹ́ẹ̀ ní gbowó ni wọ́n sọ pé à ah, innama ajri ala ọ̀dọ̀ ọlọ́ọ̀ni ti gbẹ̀sán pé à ah, ìmọ̀ ò sí dáwà ru eléyìí o ní ìyìn tí ti dáwà tán dá wa kà àwọn èèyàn dá wo àbí ni ẹ̀ àbá àtàmẹ̀dọ̀ ní tó náà bá ti dáwà tán kí máa gbowó bá ń délé sẹ́mu owó bá ẹ ti gbọ́n owó tí wọ́n kó síyàn lápò tí ọgbà pínpín ẹhìn so ẹ̀yin ti yín nìsín kọlọ lọ kọlọ rọsúlù kọlọ lọ kọlọ rọsúlù kọlọ lọ kọlọ rọsúlù irú àdánwò wo ni àbí òye wa gbogbo àwọn yẹn náà tó máa rọrọ kúrọ síyàwó rẹ lórí pé irú ọkọ wo ni wàá fẹ́ yìí iṣẹ́ tí ń ṣe ohun téèyàn bá fẹ́ ti pa owó téèyàn kò ní wọ́n rí <laughs> ó ń bá a ti dáwà tẹ ọkọ dídẹ kò ní pa wọ́n ìyàwó rẹ ò rí ọ yí àbí ìwọ ló yí ìyàwó rẹ náà ṣé òun ni ó ọ ni àbí ìwọ ló yí ṣé ṣé ẹ̀yin rondórondó yìí tọ́ ká máa wò ká sì máa wò bóyá òun ni ó yín ni bóyá ìlẹ́ sẹ́yìn bá ti rí yí alẹ́ ìkíláàsì ń bẹ̀ nù tó ń bá rí yín yí ńkọ́ kò sí ìkíláàsì máa nù kò sí ìkíláàsì máa nù. ad'u ila Allahi ala basira èèyàn gbọ́dọ̀ nímà ẹni tó wá jẹ́ pé tó bá wà bí títí ń kẹ́kọ̀ọ́ tí ó ti nímà oorun nímà sùn tó lè nímà náà yọ máa parọ́ mọ́lọ ni ó lè ká àyà ń kàkúkà kó ní ọkàn máa kọ́ ọ kágbé sórí bọ́ọ̀lù ṣe sọ èmi sá ti wí tèmi. ẹni tó yẹ pé níbi tá ti ń kẹ́kọ̀ọ́ nǹkan míì ló máa mójútó téyọ́mà kò lè máa ọ ó dàbí ìgbà tí mo gbọ́rọ̀ yẹn rí àmẹ́yìn èèyàn kò dá mi lójú hmm, ó dàbí ìgbà tí mo gbọ́ rí lé kí ó ń gbọ́ jẹ́ pé nǹkan míì ló mójútó kò lè ní mà. ok ọmọ tó ṣe pé àsìkò tí gbogbo ẹlẹgbẹ́ rẹ ti wọnú kíláàsì ohun ò tí kí ó wọ́n ti kẹ́kọ̀ọ́ ele wọ́n ti kẹ́kọ̀ọ́ ẹlẹ́ẹ̀kejì ni wọ́n á ń bọ̀ lẹ́yìn O ti bẹ̀rẹ̀ ẹ̀kọ́ ẹlẹ́kẹta tó lè nímà o ajambaku mà òní kí ni mo pè é ẹ̀hẹ́n ajambaku ti já létí tó ti já mú ní òní àbọ̀mọ̀ tó ti kọ́ àwọn one class quite alright òun náà wá lè kí ó lọ. ó lọ jẹun wọn bá lọ tò síbi kan tí wọn ti ń kó àwọn gbóúnjẹ abẹ́rẹ́ rí nǹkan mẹ́wàá. ha àwọn ẹlẹgbẹ́ yín wà ní kíláàsì ah we haven't take our breakfast o because alákọ̀síra tẹ̀ sọ kò lè work fáwọn. ṣé eléyìí o lè ní mà ẹnìkan tiẹ̀ kí ẹsẹ̀ kó sùn mí dájú kẹ́kọ̀ọ́ àmọ́ ń tòògbé ni ń tòògbé ni bí àwọn ọmọ kan tí mò ń rí nìsín ń tòògbé ni kùlàlà tó lè kẹ́kọ̀ọ́ ẹ̀ẹ́ so torí aláfàṣírà tá a sọ kìí ṣeré o gbogbo tí wọ́n ní kọ́ ha kọ́ ha tó lè nímà kò lè nímà o àwọn àníkọ́ ka súrọ́tù fàtíà lọ́ba kàńkàkùkà tó sẹ̀mọ̀ kíkọ̀ ha nù wọ́n ní kọ́ ka àdéhìtì tọ́ba mà kò rí kà so irú eléyìí tó lè nímà kò lè nímà o ala basiratin. awọ́dọ̀ jẹ́ pé ní ìmọ̀ àmọ̀dájú àmọ̀yéké ìmọ̀ ò lè dájú àfi kọ́ jẹ́ pé you don't just say rubbish gbogbo tó bá fẹ́ sọ lẹ́rìí fún tọ́ eléyìí jẹba ad'u ila Allahi ala basiratin ana àtẹ̀mí àti gbogbo ẹni tí máa ń tẹ̀lé tèmi bẹ́ẹ̀ gbogbo ẹni tí ń tẹ̀lé sallallahu alaihi ọ̀dọ́ ọlọ́ọ̀lá máa wọn yẹ pépè lọ sọ́dọ̀ ara wọn ṣùgbọ́n lónìí ọ̀pọ̀lọpọ̀ tó kó ń tẹ̀lé tá nàbì sẹ́mọ̀ kó owó wọn wá ni wọ́n wá o ló kọ́ pé àwọn ṣe o dúró ni wọ́n lé ló kọ́ pé àwọn ṣe súnà. wa subhanallah o ọlọ́run ọba má ọlọ́run tóbi ọlọ́run ọba gbangba. tayọ gbogbo ohun tí wọ́n fi ń sorogún sí lọ kọlá láfiwé kọlá láfijọ kò sẹ́ni tó dàbí rẹ̀ kò bímọ kò ní bàbá kò níyà kò níyàwó kò lámúgbálẹ́gbẹ̀ẹ́ kò ní alárànṣe kò ní olùrànlọ́wọ́ ọlọ́run ọba ga tayọ gbogbo bá a ti ṣe lérò kò síbẹ̀ yẹn ó ṣe wà láyé ààrẹ ní tọjọ́ abẹ́ẹ̀kọ́ ni tíyẹn bá ga ga ga ga ga ga. ga àtúnrẹ́ ni tó ga bí rẹ̀ abẹ́ tó tiẹ̀ ga jù lọ tí yẹn bá kúrú kúrú kúrú kúrú àárẹ̀ ni tó náà ya rárá bí rẹ̀ tí yẹn bá mọ̀rọ̀ sọ títí títí àárẹ̀ ni tó mọ̀rọ̀ sọ bí rẹ̀ àbí tó mọ̀ sọ jù lọ tí yẹn bá gọ̀ títí títí títí tí àtúnrẹ́ ni tó gọ̀ bí tiẹ̀ náà abẹ́ ni tó gọ̀ jù tí yẹn bá jẹ́ jẹun kó kú abólóúnjẹ kú bàkáàdù àárẹ̀ ni tó náà jẹ́ kékeré òun náà lè jẹ gbogbo ntọ́ ọba jẹ́ láyé á rẹ̀ nítọ́ dàbí rẹ̀ náà ṣùgbọ́n ta ló dàbí ọlọ náà ẹ dáadáa o títa bá travel ní ìsìn tá a lọ Yorùbá nírí náà Amẹ́ríkà ńkọ́ tíyèsí kan kàn rọ nǹkan sẹ́yìn ọmọ ẹ lórí ẹ ronú ni ṣé tá a bá lọ Amẹ́ríkà ní rírọ ọlọ Amẹ́ríkà mẹ́rin Amẹ́ríkà Amẹ́ríkà. <laughs> tó o túmọ̀ sí pé alihamudulilà kò síbi tá a lè rìn dé láyé tá a rí rọ lọ amẹ́ríkà sọ pé ọmọ mi ni ọmọ ti lọ jà ma irú rẹ̀ pọ̀ lọ́jà wọ́n ti ṣe bẹ́ẹ̀ ló ẹ̀kọ́ bẹ́ẹ̀ pọ̀ ń àbí wọ́n pọ̀ ẹ̀hẹ́n so torí ẹ̀yin ò bá máa sọ pé wọ́n ti ṣe bẹ́ẹ̀ ló ń lọrin irú rẹ̀ pọ̀ bàjẹ́ irú rẹ̀ pọ̀ bàjẹ́ ẹ̀hẹ́n so torí di eléyìí bá irú ọlọ́ọ̀nìkan ni ò sí sọlọ́ọ̀ bí ma ni nàám ok àwọn ta ni fámìlì ọlọ ẹsọ ẹgbẹ bù tani àti tani ẹ rò dáadáa ẹbùn bẹ o hundred thousand naira ẹ wá wá àwọn ta family fámìlì ọlọ o tún tún ẹbùn yẹn pè ó dìgbà ọba gbà béèrè àwọn ta ni fámìlì ọlọ ń bọ wọn ń gbé bọlá lé wọn lọ a lè rí wọn àmọ́ wọn ń bẹ a ee ajẹkọlọ wọn bá ń kọ kò ní fámìlì kò ní mọ̀lẹ́bí kò ní iye kan ok ẹnìkan á sọ pé wá káwọn sọ ọ̀dọ̀ ọmọ lọ sọ̀rọ̀ ní sọ àbí rubbish kò dájú kó gbádùn kò dájú kó gbádùn ní ìsìnkú ti mọ iye ọmọ tí bàbá rẹ̀ bí tó ti mọ̀ pé ìmẹ́rin náà ní lẹ́yìn ẹnìkan bá ń kalẹ̀kùn lẹ́yìn lálẹ́ ẹjọ́ kan kókókókókókó ẹjọ́ ẹ bá mi sílẹ̀kùn ẹ bá mi sílẹ̀kùn kí ló dé kí ló ṣẹlẹ̀ ọjọ́ ti lọ ó ní ẹni tó ṣẹlẹ̀ ni pé mo fẹ́ sọ̀rọ̀ àmì dọ́mọ yín ni ẹ sọ̀rọ̀ àrẹ dọ́mọ mi ọlọ́mọdé bàbá ó lọ ka àwọn ọmọ rẹ̀ wá ọmọ ti pé ń ọmọ ti pé ń we are not in need of you bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ tí bàbá rẹ bá ṣèṣì gbà wọlé màmá rẹ ó àbí òní yarí ìta ń karamba ni gbọ́dọ̀ lè ti wá òkè sọ wá ṣèṣì kẹ́ ẹ lera ẹ mọ́lọ̀ kọ́ sọ́ra rẹ dọ́mọ́ ọlọ́ ọmọ ọlọ́run bá wò gànà yìí ọmọ ọlọ́run bá wò sẹ́mi kọ́ ọmọ ó túmọ̀ sí pé èèyàn lẹ̀ sẹ́mi túmọ̀ ọmọ ó túmọ̀ sí pé ọ̀lẹ́ lèèyàn ní ìsìn bàbá rẹ bá jókòó bàbá rẹ wá fẹ́ gbé àgé fi sàlọ́ àlá àgé yẹn nìsín ọ wà kí ni bàbá rẹ sọ lọ́ba ń gbàgé wa wọ́n mọ̀ á wò pé bàbá yìí máa dá yẹn láàmú pọ̀ onílé sọ́jáde wọ́n máa rò pé bàbá yìí wọ́n <laughs> bá sọ́jáde tó bá rí kó rọ̀ ń kò tó bàbá yìí máa dá yẹn láàmú pọ̀ ẹ́ wọ́n kàn náwó kó gbàgé wọ́n á sọ pé wọ́n máa yìí tó kí ló fẹ́ tí ń gbà tó lẹ́ẹ̀ ti jọ́ mọ́ rẹ̀ lọ́ba <laughs> <laughs> lọ́ba gbé wa bàbá rẹ ní tó ń dá padà síbi tó ti bàbá tó ní ẹ mo lẹ ní ìwà rẹ rí o tún sáré lọ gbẹ ní wa kèé ṣe léyìn ìṣẹ̀lẹ̀ ẹja ya kàábà sí bàbá tó sáré lọ gbé yìí náà wa ti yẹ lélẹyìn lọba ń gbé ìta ya mẹdínà sí wa sọ̀rọ̀ ọmọ àwọn òfin wàhálà bàbá yìí máa pọ̀ ok ṣé tó bá tó bàbá rẹ ni ọmọ lọ ni ọmọ bọ̀ bẹ́ẹ̀ tó lè ṣe kò lè ṣe torí egun ti ń bẹ lára tiẹ̀ nìsín kò sí lára bàbá rẹ mọ́ egun bàbá rẹ ti ń di bisikíìtì àmì egun tiẹ̀ masha allah so torí ẹ èèyàn tó jọlẹ̀ ní bùkátà ọmọ sọlẹ̀ wa lọ́lọ́ kàlà ó kì kí ni a fi dá àmọ́ kọ́lọ̀ lágbára náà kí lóye fi mọ̀ pọ́lọ̀ lágbára àwọn àmì bíi kí ni dídátọ́ dá sọ́mọ̀ tí òsín tó mu lọ́wọ́ tí ọ̀lẹ́ lè dáyùn náà ọ̀dà àwọn náà bá wa kan léyìí kí nǹkan kọ́ mọ̀ mú lọ sẹ́sílì yẹn ó dùn ó láìláì kò ní dùn ó ọ̀gá gbogbo káfíńtà ayé yìí ó lè ṣe kátó wá kó àwọn ọmọ ẹsẹ̀ ẹ̀hẹ́n nínú tá a tó fi mọ̀ pọ́lọ̀ lágbára oòrùn ẹ wò oòrùn ti tó tọ́ ọ bá tó tọ́ ọ bá sakọ sóòrùn ó jìyà tonti kó oòrùn yẹn mú bì lọ títí kó wa lọ dó lọ́wọ́ oòrùn tó mú lọ́sàn gangan kọ́ ganyin bẹ̀ ó rí kó ti lálàsì kátó wa pé ibi tó oòrùn ti máa mú gidigidi la ilaha illallah èèyàn tó ẹrú tó lè dúró fọ̀sẹ̀jú márùn lóde lásán báyìí láwọn ìlú tó oòrùn ti máa mú ní nàìjíríà bíi gan mẹdúgbòrí mẹ́yẹn Sokoto kátó wa pé tọ́ọ̀ máa wá ń lọ ọlọ Chad ọgbà fọlọ máa sáǹsó kó Sudan wàláì tẹ́lá ọgbà fọlọ ọmọ pé à ń gbádùn kọjá sí sọ́ńbí tá a wà yìí ìjọ tí mo kọ́ dé Sudan fáwọn lọ kẹ́kọ̀ọ́ 1987 àfà tí bàálù dúró bàálù wa rọra ọ́ọ̀fù engine so gbogbo fáànù gbogbo air condition ṣiṣẹ́ mọ́ forú ti kọ́kọ́ dáàbò wa ntẹ́yìn ò ti experience rí labájáde nu bàálù wọn àwùjọ bíi lẹ́nu ṣe tọ́nu ojú wọn ń da iná látòkè ní àbí báwo níbi tó gbóná dé wàlẹ́ ò ti pọ̀ jù ó ti pọ̀ jù nítorí wàá yà mí lẹ́nu jù ní mo tún ara wọn sùdání àwọn tó ń dìbò ra báwo wà á yọ lọ́yà lẹ́ mùsítàkì ẹ̀ marhaba marhaba sẹ́yìn àlàó eléyìí pẹ̀lú òrùn tó mú burúkú yìí yes téèyàn bá débi tí òòrùn wà wàláì tàlá èèyàn mọ̀ pé à ń gbádùn ibi tá a wà yìí nísìnyí kò sí fáànù kò sí kan ta ni ń ké poru mú báyìí nìyí àtẹ bá débi tí ìyá àti bàbá wà ẹ gbà níbi tó yẹ pé a lè sùn lálẹ́ látàrí oòrùn tó tún ṣẹ́kù dálẹ́ tó mú àṣẹ́kùbọ̀ oòrùn tó ti mú lọ́sàn-án àní lè sùn lálẹ́ ó dìgbà tá a bá rẹ mátíráàtì wa lómi wàláhì tọ́ rẹ lómi gidigidi ọwọ́ asọ̀rọ̀ rẹ sórí ẹ̀ ìgbà náà ló tó lè sùn ó sì tọ́ ẹrú tó gbé sínú yàrá ó tún jáde tó lè gba yàwó ni tọ́ ẹ pé tí ọlọ́run bá bá tún mú bí ti ṣe dé sọ́mu ó tún máa rọ eruku tọ́ ẹ pé ńgbà tó bá tún di gbogbo eruku ti kún mú rẹ ó ti kún gbogbo inú rẹ so níbi tó rùn wà gidigidi ṣé ọba tó dòrùn tó bá tó wá dáhùn Saudi náà ọ ìyá àti bàbá nìyẹn òun ní mọ́tí ń dùn mọ́ hajj hajj hajj yìí báyìí tí ò bá jẹ́ pé àníyàn gidi lọ́ọ́ bá gbé lọ ọ̀fẹ́ sáwálé ọ̀fẹ́ sáwálé níbi tí òòrùn mú dé tọmọ wò pé kí ń dùn máa wìyàn bí so nítorí ẹ ọlọ́run tó dóorùn yàn tóorùn yẹn bá súnmọ́ wa jù báyìí lọ á gbìnà ni tó bá sì jìnnà ju bí tó wà lọ gbogbo wọ́ọ̀gá ni ká kàn kó láì bí ìgbà tán kó wa sínú fírísà sọlọ́n tó da sí kìí sálágbára yìí àwọn òkè ńláńlá òkúta tó bá fẹ́ fọ́ òkúta ipa fẹ́ kọ́lé síbi a sì fẹ́ gbókúta ipò mi sẹ́wọ̀n kókúta mi wọ́n lè sọdún méjì tí wọ́n ní tìrì fọ́ kínkínní sínú nínú tọ́lọ̀ wọn bá da ilẹ̀ yìí gan kọ́ tabala fẹ́ gbẹ́ kànga sẹ́yìn òwòrán àwọn àwọn haúsá ti ń gbẹ́ kànga rẹ̀ ẹ̀ rí wọn bí sẹ́yìn ti ń gbẹ́ kànga rẹ̀ tí wọ́n bá bẹ̀rẹ̀ sí ní kó kínní ẹ̀yìn irin wọn wọn bẹ̀rẹ̀ sí ní kóbo ha àwọn gan wọn gbẹdẹ bomi pàápàá tilẹ̀ bá lọ jálágídí ilẹ̀ tọ́jẹ́lẹ̀ yanjú paṣẹ ní ẹ̀zámpù rẹ̀ nu sẹ́ńtà wa yìí kò sí ẹni náà tágbé kànga fún nu sẹ́ńtà yìí tọ́ba gbẹdẹ bìkan yóò gbé mọ́lá bàbá àbọ̀dá ayíkè nọ́mbà <laughs> ibi táwọn gbẹdẹ yìí tí ò yẹ káwọn pati àní pati àti bẹ̀rẹ̀ àparí ẹ̀ náà ó dìgbà wọn bá tó gbẹdẹ ibi táwọn wà kó tó rọ̀ wọn lọ́rùn sọba tó dá gbogbo eléyìí sọlẹ kì í sọlẹ àwa gan alára tá a rí rondórondó yìí síbẹ̀ lómi bẹnu wa kó ní agbára débi pé tó bá gbàyàn létí àfa ẹ̀jẹ̀ ni ọmọ jáde mú ẹ níbi tọwọ́ rẹ̀ yí dé ọba tó wá dá eléyìí ṣé kì í sọba alágbára alágbára torí de eléyìí <clears throat> ó pé alágbára lọlọ alágbára lọlọ nínú agbára rẹ̀ ó mú bàálù lọ kò jẹ́ kí bàálù ọjà nínú agbára rẹ̀ ó mọ́kànjú omi lọ́wọ́ kò jẹ́ kó tẹ̀rì nínú agbára rẹ̀ ó mú mọ́tò tá à ń wà ó mú lọ́wọ́ kò jẹ́ kí lè ọ̀yà máa lẹ́sẹ̀ so alágbára lọ́lọ́run lórí gbogbo nǹkan inna Allaha ala kulli shay'in qadir alágbára ni lórí gbogbo nǹkan. tó wa subhanallahi wa ma ana minal èmi ọjọ́ kan nínú àwọn ọ̀sẹ̀ bọ̀ ọlọ́run ní kánábì ó kéde ànábì kì í ṣe ọ̀sẹ̀ bọ̀ ajẹ́pọ̀ ọmọlẹ́yìn ànábì náà ńkọ́ gbọ́dọ̀ ṣẹ ọmọlẹ́yìn ànábì kan wà tó wà nílé yín gbogbo ara wọ́n gbọ́dọ̀ dáwó fún ti dáwó fún lọ́dọọdún yóò bínú sí yín dáwó fò ọlọ́mọdé bí ọba bínú kó bínú ìfojú rẹ̀ rí mà tẹ́lẹ̀ gan kó tó kó ń sọ̀rọ̀ gan á ti fọ́ dànù ṣé òòsà lọ́wọ́ tó fi lè gba ara rẹ̀ lẹ̀ bí wọ́n bá gbéwọ́ fún un gbọ́rọ̀ gidi náà ni tó lórí tó lè fi kàyàn lágbo kò ní wọ́n kàn gbẹ́rọ́ náà ni ó sì láàkín bí ti dáa yóò wó dànù yóò wó dànù ok ẹni tó wáyé kò ń tẹ̀lé tọ́lọ̀ òun pèpè lọ sọ́dọ̀ lọ sọ yẹ kó nà ọmọ ẹsẹ̀ ṣírùkù kó máa gbẹ́bọ lọ sórí ta kò yẹ ok táwọn èèyàn bá rí yàn kọ́ manage yourself don't let anybody see you náà lálẹ́ tilẹ̀ ti sùn tí wọ́n pàápàá jùlọ àwọn ìmúná wa kò yẹ àtàdánwò bá dé ńkọ́ wọ́n sì ní kó gbẹ́bọ lọ sórí ta ẹ wàá dá wàá yín sábàbù. tẹ́ gbé lọ ni àbẹ́ ni gbé lọ ókè wọ́n lè bá yín gbé lọ nù náà ẹ dìplọ́ ẹ̀ tí ó bá yín gbé lọ ọlọ́mọdé ókè wọ́n ní ọ̀dà adékiní yìí má dì bọ́ba ti dé má dì débẹ̀ wọn ò ní rí ọ dé má dì ni bọ́lọ̀ nìkan ọ èèyàn ò rí ọ tó burú ni náà ẹ dé nǹkan má

Ah, kọ́ya mẹ́sìn bíi ni o pèsè pé kọ́ wà o tọ́ wà má ana minal mushrikin wà má ana minal mushrikin èmi ọjọ́ kan nínú àwọn ọ̀ṣẹbọ àwọn ọ̀ṣẹbọ wa bínú wọ́n lè máa bu wa dojúmọ́ àní ẹ̀yin lẹ́ kọ́kọ́ búra yín ẹ̀yin lẹ́ kọ́kọ́ búra yín ẹ̀yin dàda ń dídín aláìlórí lọ́wọ́ dàda ń gọ́ mi aláìlérò sòkè lọ́dà gangọ́mi láìsí wọn tọrọ ọpọlọ wọn èsì sẹ́ni ọpọlọ wọn èsì sẹ́ni wọn àti òpònú tọ́ ẹ kó ti di yẹn kẹ́yìn ní ìṣe ó ti tọ́dún mélòó ọwọ́ àlọ́ ọgbọ́n yẹn wọ́n gbọ́n yẹn yàfa ó mú bàjẹ́ ni wọ́n tún wá ti ọbẹ̀ òsíkí wọ́n ti tẹ̀lé lórí ó tún wá lọ ti sórí rẹ̀ ó tún lọ kó dídì orúkọ wọ́n tún gbé ẹran sórí rẹ̀ lékiri lékiri kọ̀m̀bọ̀kọ̀m̀bọ̀ àfa wọn á lọ gbé sórí ta dédé rìn tẹlifóònù lọ kọ́kọ́ dada ńgọmi láì di ọpọlọ ara rẹ wọn á lọ gbé sórí ta pé àwọn lọ gbé bẹ́ẹ̀ bá ṣe tọ́ ni sórí eléyìí pé kọ́dà báyọ̀ ọmọ jẹ́ ayé chẹ́ńjì bí bá dánrú ẹ̀ wò ni torí de eléyìí báyìí ajẹ́ pé ta ni máa gbẹ́ bọ́ lọ sórí ta mọ́ṣẹ́rẹ́kọ́ ta ni máa gbẹ́ bọ́ lọ sórí ta ta ni máa pọ̀fọ̀ àwọn mùsùlùkù náà ni wọn ní máa pọ̀ fún torí ẹ wà má ana nínú mùsùlùkù àwọn aka ọ̀fọ̀ mẹ́nu lè má mú aka ọ̀fọ̀ mẹ́nu lè má mú tẹ́lẹ̀ má mú yàtọ̀ ṣe sọ láti lẹ́yìn rẹ̀ má kàlà bí ọba gbakùnmọ kọ́ ya gbakóńdó á gbé kó ń bẹ lágbára abá ìmáàmù bí ìmáàmù ṣe rúkú báyìí ó ń dè ní nídìí rẹ̀ bàǹbà bàǹbà yìí ajẹ́ pé atò lẹ́yìn tanu mọ́ṣírík tó bí wọ́n bá kàn ti lọ rùkú ọkọ̀ rọra pa ó ń dè mú sẹ́wọ̀n pé ìmáàmù sì ń bá sọ láti lọ sá ọkọ̀ pọ́ńdé dání ó sì mójú gbá. sẹ́wọ̀n pé lè má mọ̀ ọ́ dákẹ́ tanu. so wọ́n fà ó de ọkọ̀ ajá ọlọ́run bá ṣe tí wíńdò bá wú àǹtí oṣù ọkọ̀ sọ́ọ̀lì píọ́ ẹ sì máa bá sọ̀lá tù lọ́wọ́ màkà ó tún sọ̀lá tì ń ṣe tẹ́lẹ̀ náà tọ́rọ́ náà tuntun á ti rí fún ọ tún sọ̀lá tì ọ́ àmọ́ bá sọ̀lá tù tàbí táǹtì máa ń ba kò tí ẹ̀ nílé ṣe sùúrù torẹ́mi rẹ̀ ló ti dáhùn yọ̀ọ́ da sọ̀lá tì ń ronú pé bó ló sọ àtẹlẹ báwọn ká àwọn àǹjẹ̀nu tí wọ́n fi oúnjẹ sí yín dínà wọn bínú jà nǹkan so níbẹ̀ yẹn irú eléyìí akọ ní ìmọ̀ torí pọ̀ sẹ̀bọ̀ tọ́ ṣé a lè rí mùsùlùmí tí ń ṣẹbọ sọ́lọ̀ ní ìsìn àbá lè rí tá a lè rí àbá lè rí ṣé yóò wá ṣẹ́kù mùsùlùmí má ajẹ́kù ti dín example rẹ̀ bí ẹni tí nà nfi ṣeré báwo àtẹ̀bá pé mi ṣeré ẹ̀ ń dára sí rọ́ọ̀nù ń tẹ̀yàn rìn hmm, ń ti ń tẹ̀yàn rìn yorùbá tó ti déédéé nù náà ntọ́ lọ sílé babaláwo tó sì gbadé babaláwo ń wí gbọ́ ẹ fi kún bá wọn náà gẹ́bí ọmọ ohun tí wọ́n bí mùsùlùmí ti ń bá wọn gbé eégún. wọ́n ní mahmudu nu ẹ wọ́n ti pè sakanu ẹ burema tairu abẹ́rẹ́ rí bẹ́ẹ̀ láàánì àwọn náà wà nù ẹ̀kú eégún mushrikuna bẹ́ẹ̀ lẹ́ni tí bá wọn tí bá wọn fi kíníkà bá wọn ok ẹni tó bá mú asọdún ẹbọ ọ̀lú ṣé òun náà mùsùlùkù ni wọn wá ní gbogbo àwọn làwọn wọ sọ àwọn wọ lọ jí mà bẹ́ẹ̀ bá ríru rẹ àdáwò ni ọ ṣírùkù nu ṣírùkù nìyẹn tọ torí ẹ ọdọ wọ wa ọkà bẹ̀rù Ọlọ́run ọdọ àdúrà kan wà tán máa ń ṣe nínú tíra kan báyìí ká má dà kọ rẹ fún yín náà lè sọ pé yá dámdá yá ìlú yá tómtóm yá ìlú yá akọ́kadìrú sadadabiilu wàhálàbiilu fitinabiilu ìyàbiilu <laughs> so gbogbo eléyìí kí lọ́tọ̀ yẹn di mushrik tóró ti ń pè nǹkan mi tó yàtọ̀ sí Allah ọ̀rọ̀ kò yé wa ọ̀dọ̀ ẹni tí ń sọ pé Abdul Qadir Jilani kílò náà ẹni tí ń sọ pé ya Ahmad Tijani ya Ahmad Rifai ya Muhammad al-Badawi ya nyaasi yaasi ṣe kọ̀rọ̀kọ̀ yé wa ẹni tó lẹ́ mọ́mọ́tò rẹ̀ tọ́sọ pé tọ ìwọ gbà mí ò wọ́ ṣèṣe wọ́ mọ́ṣírì kò sọ́sẹ̀ tó lè fi fọnú tẹnu wèrè onírun fàhùwà mushrik hmm, mo rò pé yé wa báyìí ok ẹni tí máa ń sọdún Ọ̀ṣun Òṣogbo ńkọ́ náà ń bá wọn bọ òkè Ìbàdàn òkè Ìbàdàn máa nífa ń bá wọn sí òsà ògìyàn lẹ́jì gbòǹbẹ o ń bá wọn bọ òsà pópó ńlẹ̀ yìí ń bá wọn sá aládẹ́má. nílẹ̀ ìjẹ̀bú ẹyọ lẹ́kọ̀ọ́ mẹ́rin tẹ̀tìrì ní tíńsà àwọn èèyàn di mùsùlùkù náà ọ̀pọ̀ àbí ọ̀pọ̀ tọ́ ọlọ́nkọ́ sànù wa o ok sọ́wọ́ kẹ́yìn náà kẹ́ ẹ máa sinmi lọ́jọ́ táwọn káfíìrì máa ń sọdún wa tọ́tọ́. ó ké sí oṣù ló ń ṣe iṣẹ́ ìjọba ló ń ṣe wọ́n ní kẹ́ mẹ́wàá bíi sẹ́ńjọ́ náà kí ló yẹ kó o sẹ́ńjọ́ ọ̀hún ọlọ́wọ́ asẹ́kọ̀ọ́ bí kò ti kọ́ fọ́gà tẹ́lẹ̀ náà kò kú táyà ta wọ́n máa bá òyìn tún táyà sí mo rò pé yé wa àbí kò ọmọ kọ́kọ́ gbóko rẹ lọ àmọ́ kí wọ́n á jókòó kalẹ̀ ọlọ́mọdé ọlọ́mọdé káfíìrì wa gbé ẹ̀kọ́ ọdún wa yó kí náà yọ sọ ẹ sá kùsí àná àdìmọ̀ ń kí ikú ọdún ta ní sọdún rádaràda tọ́ba tún sọ káàbùkù mi ò sọdún òfò ó ní òórùn kọ́dún gbogbo àwọn adájọ́ ni pé happy new year ọlọ́mọdé ọdún ẹ̀yìn mélòó abọ́fẹ́ káàbùkù ara rẹ̀ ọba lẹ̀ ni ọjà bó ti ṣe jẹ́ wàmà anamina mushrikin ọlọ́mọba àtọkọ́ ma arsalna min qablika illa rijalan nuhi ilayhim min ahlil qura. أفلم يسيروا في الأرض فينظروا كيف كان عاقبة الذين من قبلهم ولدار الآخرة خير للذين اتقوا أفلا تعقلون ọlọ́run ọba ẹlẹ́dàá wa nínú àyà yìí wọ́n ń ṣe àfihàn pé gbogbo àwọn ìránṣẹ́ tó ràn ọkùnrin ni wọ́n o kò sí ànábìbìnrin kò sí ìránṣẹ́bìnrin ara àwọn ànábì ara àwọn rọ̀súùlù rọ̀súùlù rọ̀súùlù ṣùgbọ́n ààrí nàbìyẹ́tùn àṣírí rọ̀ṣúlẹ́tùn à mo rò pé yé yín ẹ̀hìn kò sí ànábì àtù kò sí rọ̀ṣúlù àtù gbogbo àwọn ànábì gbogbo àwọn àwọn aránṣẹ́ kí ni wọ́n ọkùnrin gbogbo àwọn ànábì tọ́lọ́ran gbogbo àwọn aránṣẹ́ tọ́lọ́ran ọkùnrin ni wọ́n èso obìnrin o bẹ́ẹ̀ ni gbogbo àwọn olùmọ̀ ẹ̀sìn Islam sọ. torí pé ọlọ́run sọ pé wa ma arsalna min qablika illa rijalan ààrẹ nìkan kan ṣáájú wa anabi sallallahu alaihi wasallam àfàwọn ọkùnrin àwọn obìnrin wa bínú wọn ni this is a total discrimination so women are not given their rights irọ́ lásán tóyìnbó ló fi wá gba right yẹn tó ń tanra rẹ jẹ bí ìyá jimá. sẹ́mi bí adima ṣe ń tara rẹ̀ jẹ́ kú oríire adúlù lé kan mọ́sálásí mọ́sálásí mọ́sálásí ẹ kú oríire adúlù lé títí tara rẹ̀ jẹ́ bí ìyá wọ́n á ń wúra rẹ̀ pé ẹ̀tọ́ kẹta ń gbẹ̀tọ́ lọ ẹ̀tọ́ ni wọ́n gbà lọ́wọ́ àlóbìnrin ọlọ́run ọ̀ràn ọlọ́run ọba ránṣẹ́ sí ọ̀kan nínú àwọn ọmọ ànábì ádámù àdìtọ́jú obìnrin apá kan nínú wọn nínú àwọn olùmọ̀ àwọn sọ pé rárá ará ànábì obìnrin o wọn ní gẹ́gẹ́ bíi sáárà tà sáárà ìyàwó ànábì ibrahim aleyhi wọn tún ní ìyá musa ìyá musa torí sáárà tà màláíkà bá sọ̀rọ̀ ẹ sì sọ pé wáhàyí ni kí mọ̀lẹ́kà sí yàn kó jíṣẹ́ fún tó bá ti jíṣẹ́ fún ó ti dà nábì tó bá ní kó náà tó jíṣẹ́ yẹn fẹ́ lómi tó jẹ ó di kíni rọ̀ṣọ́ọ̀l wọn níbẹ̀ náà nìyá nábì Musa ṣé bọ́lá ọ̀rọ̀ ránṣẹ́ tó ná ikú ọlọ́run ránṣẹ́ sí kó kọ́ sọmọ sínú àpótí kọ́ sọmọ sínú odò tọ́ wọn níbẹ̀ náà ni Mariam ìyá nábì Isa ṣé bọ́lá ọ̀rọ̀ ránṣẹ́ tó ná bí mọ̀lẹ́kà bá inna allah yubashiruki bi kalimati minhu ismuhu almasihu isa bin maryam kìí sèyàn ló ti sẹ mẹlẹka ni wọn nítorí anabi ló nà tó tẹbọlọ sọ pé wa awhayna ila ummi musa an ardi'i àwọn aránsẹ sí anabi musa pé máa fún lọ́yàn ṣé kìí ṣe wáhìí nù wa awhayna tó wọn sọ báwọn. wọ́n tún ní màláíkà lọ wá bá Maryam ló fún ní nírò pẹ̀lú pé ó bí anabi Isa idh qalatil malaa'ikatu ya Maryam inna Allaha istafaki wa tahharaki wa istafaki ala nisa'il àlẹ́mí ya Maryam qunuti li rabbiki wasjudi ma'a raki'in qunuti li rabbiki wasjudi warka'i ma'a raki'in wọ́n ní gbogbo eléyìí ó fi hàn ipa anabi làwọn náà wọ̀. imam ibn kathir ní kọsọ wọn dà Nabi. kọsọ wọn dà nàbì tọ tó bá gbà tó bá pé ń tẹ gbà lérò ní ni ọlọ́ ń pọn wọn lé wa ni wọn ni torí pé wọn kàn ní wọn ránṣẹ́ sí wọn ṣé màlẹ́kà lọ́lọ́run sí wọn ní táwọn ahlus sunnati wal jamaa'ah tí sọ òun náà ni pé kò sí ànábì inú àwọn obìnrin òun náà ni olùmọ̀ abul hasan al-ash'ari ńlọsọ látọ̀dọ̀ àwọn ahlu sunna pé kò sí obìnrin kan nínú gbogbo àwọn obìnrin tó dáná bi ṣùgbọ́n àwọn obìnrin tí wọ́n ga wọn sadiqat ni wọn olódodo ni wọn gẹ́gẹ́ bí abubakar as-siddiq gbogbo gíga wọn kò jù bẹ́ẹ̀ lọ tẹ́bálọ̀ ti sọ nípa mariam wa ummuhu sadiqatun kana ya'kulani at-ta'am ipò rẹ̀ nu sọdíkọ ní kìí sàn nàbì kìí sàn nàbì tó bóòlù ẹ̀sọ́ afẹ́ sọ́dà nàbì wa ma arsalna min qablika illa rijalan nuhi ilayhim min ahli al nínú àyà mi ọlọ́run pé àrùn àwọn èèyàn kan ṣáájú rẹ̀ o àfàwọn èèyàn tí wọ́n jọkùnrin tá ń ránṣẹ́ sí nínú àwọn èèyàn tí wọ́n jọ ń gbé àwọn ìlú ńláńlá yẹn náà láti rọ yẹnni kékeré sí mẹláìkà lọ́lọ́wọ́ máa ń ṣe lánàá bì so ṣùgbọ́n àwọn èèyàn gẹ́gẹ́ bíi tiyín iná lọ́lọ́wọ́ bá máa ń ṣe lánàá bì ọlọ́run ti tún ròyìn àwọn ànábì inú àyà mi ó ní wa ma arsalna qablaka minal mursalin illa annahum layakuluna at-ta'am wa yamshuna fil aswaq ààrẹ nìkan ṣáájú wa ànábì sallallahu alaihi nínú àwọn àránṣẹ́ wa àfi kọjá pé wọn máa jẹun wọn sì máa rìn lọ́jà ìyẹn ni pé ànábì kan ò sí tọjẹ màláìkà torí màláìkà ni ìjẹun àmì kọ tọ wọn máa ní wọn jẹun ó túmọ̀ sí pé máa ń yàgbẹ́ torí ẹni tí ti ń jẹun yóò yàgbẹ́ tó bóòlù ànábì ti wá di ọlọ́run á sọ ànábì yìí sá ànábì sá náà ń jẹun fa pè lọ́lọ́run ọlọ́run ti ń ó dájú pé wọn ò gbádùn wọn ò gbádùn bẹ́ẹ̀ gbé wọn lọ síbítù kò sóògùn fún tí ń ṣe wọn àfi kí wọn gba islam. wọ́n yẹn ṣúná fi làṣọ́ọ̀ wọ́n tún máa ń lọ lọ́jà tẹ́wọ̀n kẹ́ni tí ń lọ lọ́jà yóò rí gbogbo yóò rí gbogbo jágbajàgba yóò rí gbogbo jágbajàgba èèyàn làwọn náà wọ́n ṣe ẹ̀hẹ́n tó wàá sọ pé mo ti ga kọjá kí n lọ́jà ó ní tọ́ra ni tọ́ ọlọ́ni wa ma ja'alnahum jasadan la ya'kuluna at-ta'am ní abara tí kì í jẹun wọ́n máa jẹun wọ́n máa kẹ́nu khalidin ọlọ́run sì dá wọn lẹ́ni tí wọ́n máa bẹ lọ gbére kése. ثم صدقناهم الوعد فأنجيناهم ومن نشاء وأهلكنا المصرفين لينا أديهم تاسفون أبا مقبي أسل لهم àtàwọn ẹni tá a fẹ́ nínú àwọn ẹrú wa àwọn ẹni tí ń ta ẹnu àlà àwọn là parun. ọlọ́run sì ní ká nàbí náà sọ pé kul ma kuntu bid'an mina rusu èmi ètò àdáda lẹ nù àwọn anabi Ọlọ́run tábà pé mi di màláìka àbẹ mi dọlọ ma mẹjẹ ìyẹn bí tiwọn náà lè mi ilé ìjẹba Ọlọ́run ni àárín ẹnìkan ṣáájú wa anabi nuuhi min ahlil kura a máa ránṣẹ́ sí wọn nínú wọn gbé àwọn ìlú ńláńlá kó aráàlú ńláńlá làwọn ànábì kí ló dé nítorí pé àwọn aróko ìwà àwọn ẹ̀dá wọn àwọn ti máa le jù ẹni tó lọ ń ṣiṣẹ́ ní ìránṣẹ́ ó ń bùkátà láti láti wọnú àwọn èèyàn láti pè àwọn èèyàn láti bá wọn sọ̀rọ̀ láti sọ fún wọn pé ntọ́lọ̀ ń fẹ́ nì ntọ́lọ̀ ń fẹ́ nì ẹni tí ìwà rẹ̀ ọba wá tí ọba dẹrùn tó lè ṣiṣẹ́ o tó lè ṣiṣẹ́ àròkó máa le bàjẹ́ o ọ̀rọ̀ tí ò tọrọ aroko lè gbélé fún ọ tí ó gbégbóná kẹjọ gbé pẹrẹgì kankan náà nìsín aroko nítorí pé gbogbo ẹni tó bá ti luko ọpọlọ wọn gbẹ díẹ̀ ni tọ torí ẹ lọ́lọ́wọ́n bá ti máa ń sàwọn ànábì lára ìlú ńlá wọn nítorí pé ẹni tí bá ń gbé ìlú ńlá ìwà wọn máa ń lẹ̀ ìwà wọn máa ń dáa ju tàwọn aroko lọ tó àmọ́ àwọn ará oko ìwà wọn máa dàbí toko tí wọ́n ń gbé náà ni tí àwọn kókó máa dá ni ọpọlọ wọn náà wàá gbẹ tó nítorí de eléyìí ẹ má lùkò ẹ má lùkò ẹ bá lùkò hey èèyàn gbà ọgbọ́n gan bó ló ti kàràtà kátó wá kó o tún wá fagọ̀ kún o tún wá lùkò bàjẹ́ torí ẹ̀ ló ti jẹ́ pé àwọn ọmọ gbọ́dọ̀ lajú àwọn bàbá ò sì gbọ́dọ̀ àwọn ìyá náà gbọ́dọ̀ nagẹ̀rẹ̀ oníkálukú gbọ́dọ̀ gbọ́n ẹ̀hẹ́n torí pé tí èèyàn bá fi lọ di pé èèyàn wà responsible wọ́n gbìyànjú sípò kátó ga èèyàn gbọ́dọ̀ jẹ́ nítorí rẹ̀ pé púpọ̀ pẹ̀lú gbígbénu oko àwọn abúlé ko àwọn abà ó lè gbárù ọgbọ́n yẹn ó lè gbárù ọgbọ́n yẹn rà ń bùkátà torí pé nínú ìlú ńlá ó mìíngù pẹ̀lú èèyàn púpọ̀ lóríṣiríṣi so ọmọ oríṣiríṣi wà táwọn èèyàn máa ń hù ọlọ́kan ọ̀jọ̀kan ètè tí wọ́n máa ń dá sọ eléyìí ó bí ọgbọ́n lórí tiẹ̀ náà torí ẹ̀ ló ti jẹ́ pé ẹnìkan kò gbọ́dọ̀ máa ṣe ṣe tí wọ́n fi máa pè lára òfo òun náà sì gbọ́dọ̀ gbóko kò burúkọ máa dáko lóko kò tètè tó padà lù ọ́ àwọn kan wá jẹ́ pàrọ̀ oko tó yẹ pé wà àtàwọn ẹmírín àti ẹ̀fọn àti gbogbo ẹ̀ náà lẹ́sàn-án máa yí ọkàn lè mọ́wọ́ rẹ̀ pàǹpàpàǹpà kọ́ máa pe mírín pa kọ́ pa ẹ̀fọn pò irú àwọn eléyìí ò ní lajú kan o wọn ní lajú kan tó à ń bùkátà láti má da àwọn ọmọ wa sínú oko sínú káwọn ọmọ lè bá torí kí wọ́n lè bá responsible lè bá wà responsible inú àwọn aráàlú ńláńlá ti máa ń yọ ànábì tó béèrè tànábì Muhammad sallallahu alaihi wasallam ìlú tó gbogbo òlú lọ ti wa náà ní Mẹ́kà ó tóbi gbogbo òlú lọ ẹnìkan ní a ah, bóyá ní New York New York kọ́ York ni òní táwọn ìlú náà fẹ́ fi wé Mẹ́kà ọmọ pé Mẹ́kà Ummul Qura ó ní ìyá fún gbogbo òlú ńláńlá gbogbo òlú ńláńlá ilé ayé Mẹ́kà ní ìyá gbogbo wọn torí pé Mẹ́kà ní dodo ilé ayé dédé àárín ilé ayé lọ́wọ́ ó ní ìlú tó ga jù ní gbogbo ilé ayé yìí ó ní ìlú tó lọ́n fẹ́ràn jù ní gbogbo ilé ayé yìí tó kí wọ́n á ní bẹ́ẹ̀ Washington ìlú ọ̀daràn kí ni bẹ́ẹ̀ Chicago ìlú àwọn ọ̀daràn Florida ìlú ọ̀daràn na Newcastle ìlú ọ̀daràn England mẹ́ẹ̀ máa abẹ́wòtí ọlọ Manchester ìlú ọ̀daràn àbí ọlọ Marseille ní France ìlú ọ̀daràn kọ́nùkẹ́ yé wa sẹ́wọ̀n kébi táyì sì fẹ́ lọ́nu ẹlòmíì ti ń to pépà rẹ̀ ọjọ́ ti pẹ́ fóònù náà fẹ́ lọ lú ọ̀daràn tó nítorí délé má tanra rẹ jẹ adókò rẹ nàìjíríà jẹ jẹjẹ ni o kọ́ ọ kàn àbùkù bọ́ bá dọ̀n tó bá ń ká àbùkù ọ̀ràn tí ọ̀rọ̀ tí mo sọ fún ọ yìí torí wò ó tí rí bí ọba dánwò lọ́mọ torí délé yìí báyìí ìlú tọ́ga ibẹ̀ lọ́lọ́run ti máa mú àwọn ànábì wá tọ́. lọ́lọ́run fi sọ nípa àwọn lárúbáwá tí ń gbé àwọn ìgbèríko ìgbèríko ìgbèríko ìgbèríko lágbègbè Madina àwọn eléyìí èèyàn gidi ọ̀pọ̀ nù wọn al-Arabu ashaddu kufran wa nifaqa wa ajdaru alla ya'lamu hududa ma anzalallahu ala rasuli àwọn aróko àwọn lárúbáwá aróko àwọn kèfèrí tí wọ́n máa lékele àwọn gan-an ni jíjẹ́ múnáfìkì wọ́n máa lékele àwọn gan-an ló súnmọ́ kí wọ́n ti ẹ̀ má ma àlàntọ́lọ̀ fi rán Ànábì sallallahu alayhi tọ́ أفلم يسيروا في الأرض فينظروا كيف كان عاقبة الذين من قبلهم ọlọ́run kí ló ṣe yín ẹ̀rìn káàkiri lórí ilẹ̀ ni kẹ́ẹ̀fì wo àtúbọ̀tán àwọn ẹni tí wọ́n pe ọ̀rọ̀ ọlọ́run bá nírọ́ ṣáájú tìyín àwọn ẹni tí wọ́n já àwọn anábì ọlọ́run nírọ́ ṣáájú tìyín bó làtúbọ̀tán wọn rí kẹ́yìn náà lè bá ṣe làákàyè ẹ wo bọ́lọ̀ ṣe pa wọn kẹ́yìn náà lè bá ṣe làákàyè torí rẹ̀ ọ̀dà pé kéèyàn rìn káàkiri kódà kéèyàn dúró lójú kan náà àmọ́ kìí ṣe pé kọ́ ọ́ máa ṣe jáde kan dáhùn tẹ̀blígì ń ṣe o kó o rìn káàkiri kó o fi kọ́gbọ́n èèyàn lè gba visa ní ìsìn kó lọ sí kọ́ńtì mi kó lọ wo bó láyé rí àwọn ẹni tó ṣe tọ́lọ́run bó làtúbọ̀tán wọn já sí àwọn tó ṣe lọ́run bó làtúbọ̀tán tiwọn náà rí so ẹ má gbà sójú kan náà ولدار الآخرة خير للذين اتقوا أفلا تعقلون لا تجو القيامة لا داو فاهم انت ما نقاي ọlọ́run ọlọ́run dàpọ̀ sí wa lọ́kàn nínú wa tọ́ òun ló lóore jùlọ fún wa o ilé tọ̀run ló lóore ju táyé yìí lọ o fáwọn ẹni tí ń páyọ̀ ọlọ́run sẹ́yìn náà sì làákàyè sẹ́ẹ̀ sì làákàyè mà bẹ́ẹ̀ ni. lẹ́yìn náà rí ayé gbogbo bá ti dùn tó yọ padà parí ńjọ́ kan náà ni ṣé ẹ wàá mọ̀ pé tí ò ní tán lọ́yẹ kẹ́ ẹ máa tàn tó ṣe pé àtìtàn rẹ ti súnmọ́ wọ́n nítorí pé àtìtàn ilé ayé ti súnmọ́ náà ni wọ́n ṣe pé ní kí ni adóníyà ìyẹn rẹ súnmọ́ ìtumọ̀ adóníyà tá a wà ń bẹ̀ <clears throat> kóso alọ́kan nínú ẹni tí wọ́n máa pèpè lọ pẹ̀lú àmàyéké àti àmàdájú kọ́lọ́ńdàkùn kọ́mẹ́sì nínú àwọn ọ̀sẹ̀ bọ̀ à ń bẹ lọ́wọ́ bẹ wa kóso nínú ẹni sì làákàyè látàrí gbogbo tó ti síwájú lára ẹni tó sì ṣe láti lára ẹni tó mànà nínú àwọn tó ti kó gba tí ò ní tán kó má gbà sọnù lọ́wọ́ wa kó lọ́wọ́ bá kó so alọ́kan náà tí ó máa ṣe làákàyè subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. tí ìyá bá tó bá ti lálùwàlà tó wá tábà fún ọmọ rẹ̀ tọ́wọ́ rẹ̀ wá kan abẹ́ ọmọkùnrin rẹ̀ ó bá lọ àlàyé kò bá jẹ́ ó pè wá tó bá ti jẹ́ pé di ọmọ kínkín nínú fífọwọ́ kàn látàrí pàǹtàbà fún kò bá lọ àlàyé. àwọn tó bá yẹ pé obìnrin ó ti sàlùwàlà wá fọwọ́ kan abẹ́ ọkọ rẹ̀. láì sásọ láàrin ọwọ́ rẹ̀ àtàbí ọkọ rẹ̀ yẹn àlùwàlá rẹ̀ bàjẹ́ bẹ́ẹ̀ náà lọ́kọ náà nà. ẹ máa ti ẹni bọ́dì ọgbọ́dọ̀ sí náfìlà kankan lẹ́ ń gbọ́ yẹn àwọn ọmọdé ń sùn o àwọn tó dẹnu lẹ́yìn o náà àwọn ok àwọn mùsùlùmí mùsùlùmí lẹ́ sọ so àwọn haúsá kan ṣe bẹ́ẹ̀ ẹ kọ̀ọ̀kan mọ kí ló fà tẹ̀yàn fi ṣe lẹ́sìn rí correct ìdọ́fà táwọn fi ṣe bẹ́ẹ̀ lọ́rọ̀ Imam Malik Imam Malik sọ pé tẹ bá wa mọ́ṣáláṣí tó bá bá kún àti bẹ̀rẹ̀ àṣùbà ẹ̀yìn òsì ṣe ràkàtà àlùfájìrì ó lẹ́sẹ̀ ràkàtà àlùfájìrì yẹn ní kíákíá lókùn ìgbà tẹ́ bá ti mọ̀ pé rákà alákòókò ní bọ́mọ yín lọ́wọ́ ẹ wo ní bàbá yẹn sọ ẹ wá òun gbà táwọn apply rẹ̀ àwọn agbọ́ yé sí pé méjèèjì kọjá máa ti bọ́ bí nàmbà wà ń bá bọ́ kẹ́lẹ́ kejì ọmọ bọ́ bí méjèèjì bá sì fẹ́ bọ́ kọ́ bọ́ kọrí nkọ̀dì tòun nígbà táwọn fi sọ̀rọ̀ lọ́wọ́ àti sọ́kàn sọ pé bá má ti ṣe ìkọ́ ọmọ ẹnìkan kan gbọ́dọ̀ tó ṣe sọ láti mi máa fèé tí wọ́n ń ṣe yẹn ó jẹ́ bó ti ṣe jẹ́ náà wọ́n sọ fáwọn náà wàlẹ́kùn sọ. wàá rí omi láti di ábàgbà wàá lọ pépà láti ìjàmbá ó wá ti gbàgbé tó ń pè dáńdá pẹ̀lú omi títí omi mọ́tàlá wà lókè ìrìn ìdúró àti ọ̀rọ̀ ọ̀lẹ́ kí wọ́n lórí wá lẹ́gbẹ̀ẹ́ nàìjíríà náà pé ìlú sí dáńdá tó kí ni kí wọ́n máa gbé bẹ́ẹ̀. lókun ìwà tó ṣe pé ńgbà tó ṣe gbọ̀nsẹ̀ tán ìgbẹ́yìn ọ̀fọ́n ká ọ̀wọ́ ẹnu hò sí gbẹ́gbà jáde náà nígbẹ́ máa ọwọ́ á mú òkúta àbí nǹkan míì tọjọ́ òfin nù dí òkúta yóò sì dín sí mẹ́ta ó sì nu lọ́nà tó yẹ pé òkúta kẹta ó jáde ní mímá ìgbẹ́ ọ̀hàn lára rẹ̀ má ó sì parí mu ó tó kó fi ṣe sọ́láàtì ó lọ sàlọ̀ ó sì sọ́láàtì omi ọ̀bá àwàtọ́ bá ti bẹ́ẹ̀ ọ̀sẹ̀ lọ. sòṣùgbọ́n tó bá lè tú tábà pẹ̀lú mi ọ̀nà dájú àmọ́ tí ìgbẹ́ bá ti wá tayọ bí tí máa ń gbà jáde wọ́n á fọ́n ká agbọ̀n àti ìrẹ̀ ọ̀tún àtòsí gbogbo tó bá ti tayọ oyún omi ló lè fọ̀ nínú nù fífòkúta gbókọ̀ràn àwọn ẹnu bíi tí ìgbẹ́ ń gbà jáde nìkan lòkúta rán àbí ti pépà tó bá fẹ́ lò dípò rẹ̀ ńlọ́rùn àìjẹ́ bẹ́ẹ̀ ìgbẹ́ tó bá ti tayọ ẹnu oyún omi náà lọ gbọ́dọ̀ fi fọ̀ náà. ìgbà tó máa ń tẹ̀lé tẹ̀sẹ̀ súnà èdè òyédè wa tẹ̀lé láàrin bàbá àti ìyá rẹ̀ wọ́n á fẹ́ bá wọn parí ẹ̀ wọn á ní kó dọ̀bálẹ̀ fáwọn òbí ẹ̀ tí ẹ ti jẹ́ àṣefẹ́ bá ní parí ìjà wọ́n tún á ní kó tún dọ̀bálẹ̀ nù ayékáyé nìyẹn ọ̀gbọ̀dọ̀ dọ̀bálẹ̀ o dọ̀bálẹ̀ pé kí wọ́n sọ ọmọ lọ́sẹ̀ wọn wọn á ní kó dọ̀bálẹ̀ fún mi fún rédíò láíláíláíláí ò ní gbọ́dọ̀ àwọn Yorùbá wọn náà sọ pé àwọn Yorùbá pàdé sí àwọn olùmọ̀ gbólùmọ̀ kan bá sọ orí ẹ̀ kó padà sílẹ̀ ọjọ́ ìbùsùn yìí wọ́n sọ pé ṣé tí mo bá ti wá dọ̀bálẹ̀ fún wa wọ́n wá túmọ̀ sí pé àìdá yẹn ti kú mẹ́ kò kú mẹ́ àní mo túbà ní sebẹ́ mọ́ mo túbà ní sebẹ́ mọ́ tẹ́ bá wo tí mo sọ ó ní tùmọ̀ ju kí n kí n dọ̀bálẹ̀ lọ bá mi ó ní tùmọ̀ ju kí n àbí òye yọ padà yí àwọn náà. aleykum salaam. tí ẹni tí wàá ṣe mùsùlùmí ó wá a sì mọ̀ pé kí n wọ́n á ní pé kéèyàn ó fi òun sínú àdúrà kan pé òun sọ pé bùkátà kan lọ́dọ̀. bùkátà kìnnì ó yẹ kókó sàlàyé ẹ̀ kìnnì bùkátà yẹn. pé bóyá iṣẹ́ tó ń ṣe nínú àtà kọ́lọ̀ wo sí ọ̀nà fóun. wọ́n sọ kókó lọ́ọ́ fọ́nà mọ́ àdúrà kọ́lọ́ fọ́nà mọ́ ọlámà sí i. ẹ̀wọ̀n kan tí ẹnìkan fi gba Islam náà nìyẹn lọ́wọ́ Abdulhakeem jọ́nù wọn náà níṣòro wípé àdúrà òun náà lè fún un torí táwọn èèyàn bá ṣàdéhùn fún wọn ẹmu sẹ òun sì sọ pé nígbà tó gbọ́n ó ní àdúrà tó mọ̀ ọ́ yìí máa jẹ́ kíákíá ni àmọ́ mùsùlùmí nìkan ni máa jẹ́ wàhálà ọmọ ẹ̀ gba ìsìláàmù bíi adúpẹ́ fọlọ́ tó ẹ̀yin náà ẹ̀ máa lo chance àdúrà òun ni mo fẹ́ máa ṣe fún lórí ibú tí ó sì tún sẹ́kù lórí orí ikú rẹ̀ ó fi yé ni torí àdúrà kan wú àtúnṣe pé ẹ́ àfa àìsí láìgbà rẹ̀ àmọ́ kọ́ndíṣàn kan náà lọ́wọ́ àná Islam ẹnìkan ti wá bẹ́ẹ̀ náà báyìí ó wá síbi nínú Ramadan sálọ tí ń wá ti pẹ́ wọn ojú wọn wọlé wọlé àti wàá wọlé lọ́wọ́ ní à bàbá mo ní ìṣòro kan ìṣòro kan da ìgbésí ayé òun láàmú sẹ́yìn pé yorùbá wa náà ìṣòro kan wọnú ìgbésí ayé òun so pípé òun ti gbà pé àwọn ọmọ mùsùlùmí á ní àwọn àdúrà kan bí yorùbá ti ṣe bàbá ọgbà pé ọjẹ ní ọgbà àdúrà wà májẹ̀mú rẹ̀ kan náà náà ní kò gba islam ó ní ah! mo ní kánò ó ní ah, májèmú yẹn lè mo ní ah, àdúrà tó tí ó yanjú ìṣòro lọ ń wá wọ́n di mùsùlùmí wò kò rí ó sì káwọ́ lórí tọ́jà dé tí ọba ti lè gba islam islam náà sì fún rubbish. ìdẹ́gbẹ́sí tó jẹ́ ẹ̀rọ káwọn fẹ́ fún ọ ṣúgà lásán wọn ló dìkìrì ó.

ọ̀dọ̀ lójú àbí wọn ni wọ́n pé lẹ́wù lónìí kú má a'udhu billahi minash shaitanir rajim tẹ́lẹ̀ yẹn ti sọ di pòkì. àwọn ọmọ ọ àmọ́ àmọ́ bí ìsáàkù àmọ́ àmọ́ àmọ́ ẹlẹ́rìí kẹ́ni ẹlẹ́rìí tí mo ní kọ́ mẹ́lẹ́rìí wá tó tó wà ń bẹ̀ ni pé tírú rẹ bá ti ṣẹlẹ̀ ẹni tó ṣe báyẹn ó pòkì tọba wa ni kí ló burú ń ibi nǹkan kan ni àwọn jọ ń ṣe bá kò lè káàfù ò léwu irú rẹ̀ pọ̀ láwùjọ yorùbá náà kò ní ìdìgbò lọ mẹlẹrìí wa torí pé àwọn èèyàn generally wọn ò mẹsì ẹ̀yin náà màá nílè máa mú olódo náà kọ́dọ̀ olódo ràgàdì torí tí ọba jẹ́ kó do tiẹ̀ bá ràgàdì sóun náà wà lè máa fọmọ rẹ̀ fún káfíìn inú rẹ̀ ó sì máa dùn kọ́ ẹ̀kọ́ àjọyọ̀ ní o ah! kàtàràtù. katara tunu kulonda koko sanuwa sani n jabi si je sama ɛsida ɛsida inu kɔjɛ pe lati bi ana abi jɛ ta lati wa ripɔtu rɛ k'awa ni kɛ lɔ gbe wa so sɛ mo k'agbe yan titi wa pɛlu si ma fi ɔba ma buru rɛ yɔ ma. so ẹ ṣe lẹ́yìn irú òní náà tún lọ wòran bóyá yìí náà jẹun bẹ rẹ torí arítẹni máa wí bàbá di ẹ mẹlẹ ẹyìn kan lọ ń pàtẹ là ẹyìn ẹdagoru ọdọ azọ alhamdulilayi. استغفرك واتوب اليك